ìṣẹ̀lẹ̀ kò sì bá làákà ìmú kẹ́nìkan nínú wọn kọ́ jálè kódà kó ṣe pé jọ̀sìn ní lọ ṣe ó jẹ́ pé ó jẹ́ pé tí ànábì sallallahu alaihi wasallam kó di sí kò jẹ́ kánábì ọmọ ipò ń jálè ànábì ọmọ wa béèrè rẹ̀ yóò máa pín bolo lágbájá wà ẹlòmíì ni ọmọ wa fún rò pọ́mọ̀ tí ìrìn àjò ó ti dálẹ̀ kọ́ sọ fún yín ni ọgbọ̀nyàn púpọ̀ àmì àìlákàsí àìtún aṣíwájú lé ní irú ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lónìí tó yẹ pé ẹ lè wà pẹ̀lú èèyàn ẹ wá ní jẹ́kọ́mọ̀ nípa pé ẹ fẹ́ dálẹ̀ ẹ ní sílẹ̀ nígbà tó ń bá wa ń béèrè yín ni wọ́n mọ̀ á pẹ́ ti dálẹ̀ ókè tẹ́ ẹ̀ bá wá jẹ́ pé ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń gbọ́rọ̀ sí lẹ́nu nǹkan bó lẹ̀ bá tún sí irọ́ lásán wọ́n ní torí pé táwọn bá ní káwọn sọ ó lè pa wọn sàn ó lè pa wọn sàn ni ìyẹn gẹ́gẹ́ bí ìṣesí yín tẹ́ dó lóògùn lẹ́yìn ọ̀pọ̀ ọlọ́wọ́n bá gbọ́ gẹ́gẹ́ bí ìṣesí yín lẹ́yìn ikú àgbọ̀pẹ́ nìkan lè pa kádàrá yín dà àwọn sàhábà wọ́n bá fẹ́ sìn wọn wá sọ fún anabi sallallahu alayhi wa sallam wọn gbà yọ̀ǹda lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam torí àyè bá a mà anabi lè dá bẹ̀rẹ̀ anabi lè nà ń pé ó wá jẹ́ pé kọ̀ dáhùn a sì máa pé ká dáhùn ìpè anabi sallallahu alayhi wa sallam gbogbo ìgbà bá pè wá ọ̀ràn yẹn ni ọlọ́ni yá ayọ̀ alladhina amanu. استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم ẹjẹ Ọlọ́run ọba ẹjẹ ànábì ní pè ní gbogbo gbàtà ànábì bá pè yín àbọlọ́run ló pè yín lọ sí ìdí tí ó mú yín sẹmí ọ̀ràn yẹn ní kẹ́ dáhùn tànábì bá pè yín ntí ọwọ á ní jẹ́ kó dáhùn tànábì bá pè ọ kọtọ kó o sé láì jẹ́ kó o mọ ànábì gbọ́ torí pé táwọn àbí bá pè ọ́ ni wọ́n á lò sí ńlé àìsí ńlé rẹ̀ ó ti mú ọ má lè dáhùn ìpè ànábì tó jẹ́ títẹ́ nítorí pé títẹ́ ìpè rẹ̀ jẹ́ ọ̀ràn yìí ọlọ́mọdé àsórí ibu ìdí ni ti Umar radiyallahu anhu kò fi wá gbá yọ̀dọ̀ ànábì wa tẹ̀sí sókè ta ànábì tẹ̀sí kánimẹ́ni ànábì tẹ̀sí abatẹnijẹ́ wọ́n tọrọ yọ̀ǹda anabi sallallahu alaihi wasallam ń sì fún un wọ́n anabi yọ̀ǹda fún un eléyìí náà túmọ̀ sí pé tẹ́nìkan náà bá ń tọrọ yọ̀ǹda lọ́dọ̀ rẹ láti ṣe dáadáa àbúrò dínà yìí sọ ọmọ rẹ yìí sọ rẹ yìí sẹni tó bá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ rẹ láti ṣe eré ẹ má tì í ẹ yọ̀ǹda fún ẹ sì tọrọ fún kọ́lọ̀ ń jẹ́ kí ntọ́gba yọ̀ǹda láti ṣe tẹ́ yọ̀ǹda fún yẹn kọ́lọ̀ ń jẹ́ kí ṣíṣe rẹ̀ kọ́ rọrùn kọ́lọ̀ ń sì bá falùbáríkà sí. òní ìpè àwọn ò tí múra látijọ́ ìwọ fẹ́ lọ lọ́wọ́ àbíjókòó. ṣé o ti ẹ̀ ronú pé kájọ lọ títọ́ ọba wa dá lọ tó rò kọ́lọ̀ wọn gbà sí. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí àwọn ò níbẹ̀rù ọlọ́ ẹ̀ ṣèbí bọ́yá ọlọ́run ní gba ìjọsìn ó dìgbà tán bá gbé gorí tébù tẹ̀ torí ẹ̀ ó tọrọ ọ̀yọ̀ǹda lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam màdí tó fi tọrọ ọ̀yọ̀ǹda ta ẹ̀dín ìnáná ànábì sì yọ̀ǹda fún wa qala ànábì tó wá fi kún fún pé la tansana ya khayya fi du'aik má gbàgbé wa wọ́n máa yá àmì kékeré nínú àwọn àdúrà yìí ẹ̀kọ́ ńlá mẹ́mí lórí pé ọ̀tọ̀nà ká sọ fún yàn pé kọ́ má gbàgbé wa nù àdúrà rẹ̀ tontigba nàbì ni sallallahu alayhi wa sallam ẹ ṣe ṣe pé ìgbàgbọ́ wa ni pé tó bá tọrọ ọlọ́run ọba gbà ọlọ́run ọba kò ní kọ àdúrà rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń kọ́ àlùmọ̀ lẹ́kọ̀ọ́ wípé ńgbà tí èèyàn bá rí ẹnìkan tó jẹ́ ni ọlọ́run tó sì fẹ́ gbé ìgbésẹ̀ léyìí tó ní í ṣe pẹ̀lú dáadáa ṣíṣe ó dáa púpọ̀ pé kéèyàn sọ fún kọ́mọ́gbàgbé èèyàn nínú àdúrà rẹ̀ dáadáa ṣíṣe eléyìí tí Umar fẹ́ ṣe ń bì náà ní Umra ànábì ni má gbàgbé wa nínú àdúrà rẹ̀ nínú àwọn àdúrà rẹ̀ ìwọ ọmọ ìyá mi. nígbà tó fẹ́ sọ nípa mọ́gbàgbé wa ó lo gbólóhùn ọ̀rọ̀ èèyàn púpọ̀ mọ́gbàgbé wa nínú àwọn àdúrà rẹ̀ èzè nínú àdúrà rẹ̀ ẹyọkan nínú àwọn àdúrà rẹ̀ yá ọ̀kọ́yà ìyá ọmọ ìyá mi kékeré yìí nígbà tó fẹ́ sọ pé kọ́ mọ́ gbàgbé láti máa rántí àwọn nínú àdúrà ànábì ní àwa gbàtọ́ wa fẹ́ tọ́ka sí ẹni tí wọ́n ń rán létí kọ́ mọ́ gbàgbé àwọn wọ́n ní wọ́n ọmọ ìyá àwọn kékeré yìí wọ́n fi ọmọ ìyá rẹ̀ ti sọ́dọ̀ ara wọn àjẹpẹ́ má gbàgbé mi. wọ́n gbàgbé àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí yòókù táwọn ò ní lè lọ sí umra nínú àdúrà rẹ̀ ní ẹ̀là wa alábẹ́ sallallahu alaihi ní màtàrà rẹ̀ nìkan wọ́n àtàwọn ọmọ rẹ̀ yòókù nínú ẹ̀sìn Islam nínú àwọn àdúrà rẹ̀ yéé ṣe pé nínú àdúrà rẹ̀ yọ̀kan kódà tó ànàbí wa sọ pé fi du'a ó ti dà àwọn àdúrà rẹ̀ nítorí pé lédè lárúbáwá wọn ni mufradun mudaf ya'um bọ́lọ̀ tí ń tọ́ka sí nǹkan ẹyọ kan tí wọ́n bá ti fi tì ó ti di tọ́kárì nǹkan púpọ̀ anábì kúkú sọ jáde nínú àwọn àdúrà rẹ̀ gbogbo àdúrà tó ń bá ń ṣe ní mẹ́kà alápọ̀nlé tó ń lọ láti lọ sí umra báyà nínú tọ́wáfù rẹ̀ ni báyà nínú sọ̀fà àti márùwà rẹ̀ ni báyà lójú ọ̀nà rẹ̀ ń gbàtọ̀ tó ní ẹ̀yàtò ní àbígbàtọ̀ ń bá ń padà bọ̀ nínú foríkalẹ̀ rẹ̀ ni má gbàgbé wa nínú àwọn àgbà rẹ̀ má gbàgbé wa nínú àwọn àgbà rẹ̀ ilé ìjọ ojú ọ̀nà kan téèyàn lè fi tọrọ lọ́dọ̀ ẹnìkan kọ́ńtà tí nínú àdúrà rẹ̀ má gbàgbé wa nínú àwọn àgbà rẹ̀ yéte pé káwọn lọ gbé iṣẹ́ báńbẹ́ lọ ká lọ gbé káyọ̀ mẹ́lẹ́ bí ẹni gbé kọ́ńgí láfíà kó nà ọmọ wa dá nítorí wọn ṣe táwọn ṣe táwọn ṣe àti etí ọ̀nà tẹ́lẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ń pè du'a'u rajulin salih ilé ẹ̀kọ́ ni wọ́n ń pè ní àdúrà ẹni rè torí nínú òfin ṣẹ̀ríyà ká máa ṣe tawassul ó ní gbèdéke ó ní òdiwọ̀n ó ní àlàkalẹ̀ ilé ìjà pé èèyàn gbọ́dọ̀ tẹ̀lé téèyàn ò fi nílùú gbọ́ ọlọ́run. àwọn nǹkan tí sẹ̀ríyà àtọ́tọ́ka sípa lè fi ṣe àtẹ̀kùn síwájú Allah òun náà níbi ká máa pe Allah pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó ṣe wípé ó rẹwà jù àbí àwọn àròyìn rẹ̀ tó ga jù kẹ́ ẹ fi sàtẹ̀mù síwájú Allah kẹ́ ẹ wá tọrọ ní tẹ̀fẹ́ tó ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ní walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run làwọn orúkọ eléyìí tó rẹwà jù torí náà ẹ máa fà àwọn orúkọ náà pè ọlọ́run gangan ló pa á láṣẹ bì ẹ máa fà àwọn orúkọ ọlọ́run pọ̀lọ̀ ẹ máa fà àwọn orúkọ rẹ̀ sàtẹ̀gùn síwájú ẹ̀ ẹ máa fà àwọn orúkọ rẹ̀ tọrọ tẹ̀ bá ولله الأسماء الحسنى فادعوه بها أسيري يقول النبي الله ما سبيه النبي الله سبيه النبي أيوب سبيه النبي إبراهيم عليه السلام سبيه النبي محمد صلى الله عليه وسلم سباع النبي يونس عليه السلام سباع النبي يعقوب عليه السلام سباع àwọn anábì ọlọ́run wọ́n fa àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ wọ́n fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run láti tọrọ tí wọ́n fẹ́ pé ìwọ náà lára ara tó lè fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run yẹn. a sì mọ̀ pé àwọn orúkọ ọlọ́run wọn pọ̀ ọlọ́run nìkan ló mọ iye òǹkà wọn àwọn àròyìn rẹ̀ wọ́n lọ jantirẹ́rẹ́ ọlọ́run nìkan ló mọ iye òpin wọn máa fa àwọn orúkọ ọlọ́pọlọ máa fa àwọn àròyìn rẹ̀ ṣàtẹ̀kùn síwájú ẹ̀ eléyìí ń bẹ nínú tọ́lọ̀ fi pa á láṣẹ sì ń fẹ́. ẹlẹ́kejì nínú nǹkan tí ẹ máa fi ṣàtẹ̀kùn síwájú Allah tọ́bọ̀fin ṣẹ̀rí àmú tí súnà tọ́ka sí. Si òun náà ni kó o fi sẹ́ẹ̀rí rẹ tó o ṣe kó o fi sàtẹ̀kùn síwájú Allah kó o fi sàtẹ̀kùn síwájú Allah alukur'ani tọ́ka sí nínú anabi muhammed sallallahu alayhi wa sallam náà tọ́ka sí rabbana. إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ولا أقوتي ولكوكو كان كوكي في أقبلوا لدعيكم àwa sì ti gbọ́ lù wá wa gbọ́ o torí náà ìwọ ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa yẹn ni pé wo ìgbàgbọ́ tá a ní ẹ̀ kọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wa. bẹ́ẹ̀ ni anábì sallallahu alayhi wa sallam nínú súnà rẹ̀ nínú hadith sahih àdìsí àwọn ẹni tí wọ́n wọ́n fara pamọ́ sínú kòtò tí ń bẹ lára àpáta tí wọ́n jẹ́ arìnrìn àjò tílẹ̀ sún wọn síbẹ̀. jẹ́ pé wíwọnú ihò ara àpáta yìí tí wọ́n wọ ọbẹ̀ náà ní kókùtà kan kó dé wọn mọ́bẹ̀. òkúta pàdé máa wọn ń bẹ̀ oníkálukú wọn wọ́n á dàrú láàrin ara wọn pé káwọn fi àwọn ẹsẹ̀ rí táwọn bá ṣe káwọn fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run bẹ́ẹ̀ lọ bọ́yọ́ ọlọ́run jẹ́ yọ àwọn nínú ìgbèkùn táwọn wà yìí ọlọ́run sì yọ wọn ó túmọ̀ sí pé tí a retí ẹ náà tó bá ṣe tí o ṣe láàrin rẹ sọ́lọ̀ yóò ní kárí mi nínú tí o ṣe láàrin rẹ sọ́lọ̀ fi ṣàtẹ̀gùn síwájú Allah wọn lọ́n mo sọ láti rìn magrib tí mo ṣe ṣàánú mi lórí àwọn àṣòro tó àwọn àjò mi bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ́yẹ̀ dá wa wọ alukurani tí mo ké ṣàánú mi bá mi gbọ́ bùkátà mi wọ́n lọ́n wo ìfẹ́ tí mo ní sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ bùkátà mi nítorí ọba ṣe tó ọmọ kò ṣe lódodo tí èsì pọ̀ntanra rẹ̀ dànù jẹnu ẹ̀yà ni ló fi ṣàtẹ̀gùn síwájú allahu rabbul alamin. ẹlẹ́kẹta òun náà ni àdúrà ẹni rí àdúrà ẹni rí ṣe eléyìí àtàwọn ẹ̀rí mi wọ́n tọ́ka sí Umar ń lọ sí umra ó sì wá gbà yọ̀ǹda lọ́dọ̀ anábì sallallahu alaihi anábì yọ̀ǹda fún un ó sì ní látàǹsáàna yá ukhayya fi mi du'a wọ́n gbàgbé wa rẹ ọmọ ìyá mi kékeré yìí nínú àdúrà rẹ nínú àwọn àdúrà rẹ kàwọn eléyìí ní nǹkan tí sẹ́rí àtọ́ka nípa ẹlẹ́ fi ṣàtẹ̀kùn èsì irú ètò ẹ̀yìn máa ń ṣe yẹn tẹ́ ń ṣe pẹ̀lú àìmọ̀kan tẹ́ tún wá ká gidi hárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n sọ pé àìmọ̀kan tó bá kún agídí ìparun ló máa ń gbé yẹn lọ sídìí rẹ̀ ẹ̀rí pé ẹ̀yin ní ìdìtẹ̀ bá fẹ́ ṣàdúrà ẹ̀ máa sọ kọ́lá ànábì ọlá ìta fọ́sí ọlọ́ ọlá kàábà ọlá màdínà àbí ẹ̀kọ́ ni ọlá àwọn tẹ̀ ń tọrọ fún ọlá àwọn ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn ọlọ́jọ́ tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ àbí ni gbogbo náà nǹkan wọ̀nyẹn wọ́n ń pè ní bídà àdádálẹ̀ ẹ mọ̀ pé ó pàtàkì kéèyàn kọ́ mà pàápàá jùlọ ìmọ̀ nípa ẹ̀sìn tó ẹ̀yin náà lẹ́sìn sọ bí ọ̀jẹ̀ yẹn adáwọn bàbá ńlá wọ́n ní ìmọ̀ lọ́la dínì ọgbọ́n ògbè kí ló dé ẹ̀yìn wọn afagbárí gbè bátìrì ló máa ń dé mọ́tò kéèkì ọpọlọ lásán ò lè jó kéèkì tírì wáyà tó bá máa ṣẹ́jú bẹ́ẹ̀ lọ tó bá wa rẹkuléètì wáyà mọ́tò wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. táwa ni ẹja yọwọ́ bátìrì nígbà kíkẹ́ torí rí wáyà níwọ̀ tó yẹ tó bá fọ́ kan òkú mọ́tò tó jì irọ́ irọ́ lásì kò ní jí àfi wá bátìrì wọ̀. tó bẹ́ẹ̀ náà ni ìmọ̀lọ́lá ti ní agbárí gbalúkọ̀ ògbé irọ́ lásán tẹ̀ ń kó bá òfútù fẹ́ẹ̀tì kò gbé sẹ̀sìn léyìí kìí ṣeré ẹ̀sìn kọjá pé máa bàbá wa ti ṣe bẹ́ẹ̀ ti pẹ́ kí ló dé tọ́lọ̀ òun ní kí abala kan nù sọ́mọ̀ kọjá lù wọ́n tó bá jẹ́ pà ìdá wọn ṣe tó ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa wọ́n ibi léèrè pé kí ló dé tó ṣe báyìí kí ló dé tó ṣe báyìí tọ́rọ́ lọ́n lò kìí ṣe kúrúǹtù bíi tiwa fa'alun lima yuri ní tó bá wù ló máa ń ṣe àìwá mú kí sọmọ ọjà bọ́ọ̀lù àwọn bàbá ńlá yín àtẹ̀yìn náà kò túmọ̀ sí pé níta ṣe dà ẹ̀wọ̀n kọ́ lọ́wọ́ bá máa lọ́yàn la máa lọ́yàn la lórí ìbàjẹ́ lórí àìdá tó ń ṣe kí ló burú nínú kọ́ gbọ́ pé tó ń ṣe ọ̀dà kó o sì mọ̀ pé tó ń ṣe òṣùwọ̀n tẹ̀lé tì mọ́lẹ̀ kò tún akagidi àdìgbò àti èsì pé ìwé ebú ni wọ́n gbà wálé ayé ọlọ́dà kò ọjọ́ kan náà tó gbà wọ́n ebú wálé ayé ó tún akágídé ayé ọ wàá sọ àwọn àfa rẹ dànàbì pé àfa báyìí lọ kọ́ wa àwọn òsè pàṣẹ ẹ gbọ́rọ̀ fa ẹ gbọ́rọ̀ a'udhu billah bí ẹni tó sọ pé kafani Allahu wan nabi kafani Allahu wan nabi pé ọlọ́run àtànàbì tóbi á a'udhu billah hada shirk ṣírùkù lélẹ́yẹn ó ní àbáfáwa ti kọ́ wa nù àbáyín kọ́ yín bẹ́ẹ̀ àbáyín èèyàn ni ó lè ṣàṣìṣe tòṣùgbọ́n ìwọ ó ti ṣe kó bẹ́ẹ̀ ni tó mú ọmọ pàṣẹ ṣe ń bẹ́nu tí wọ́n kọ́ wọ́n sọ pé kàfá nílẹ̀ wà dẹ́kù ọlọ́run ọba nìkan ló tó èmi. ẹ jẹ́ ká máa kíyè sára ẹ jẹ́ ká yẹ ká gidi borí àti fẹ́ ẹnu. torí pé àwọn nǹkan yẹn ó máa ń mú kéèyàn parun kìí sàánú èèyàn rárá tó bá pààyàn tán yóò tún sí òkú èèyàn báṣubàṣu yóò sì ọ́ sàkàtàkà lẹ́yìn ìgbà tó ti kú. kọ́lọ́ لنا kó sànù. لا تنسان في دعاء لا تنسانا يا أخي من دعاء ما فاكيوا اليوم يا مكيكري نينو أدار نينو أهو أخي تنبي سوان بين تصغير أخ تصغير أخ يعني كما يا مكيكري ما ما نسوان كانت كيكري نتوري سبب تقوم yéésì pé Umar ibn Khattab radiyallahu anhu níta Nabi sallallahu alayhi wa sallam ṣe pé ní Ukhayya wípé ọmọ ìyá mi kékeré ni pé ó kéré sí nọ́mbà ànábì a'udhu billahi ànábì wáyé tó ń gbéra kan. ànábì sallallahu alayhi wa sallam ṣe pé ní Ukhayya nítorí àtibá àtẹ́ńbẹ́lù rẹ̀ a'udhu ṣùgbọ́n wọ́n nígbà míì wọ́n máa ń ṣe tafsiru nǹkan láti ṣe àpèjúwe pé nǹkan yẹn pàtàkì lọ́dọ̀ mi.

ó sì fẹ́ fi kòtìrú Umar wà lọ́dọ̀ òun àlọ́ ọmọ ló fi sọ pé yá ó xẹ́yì ni ọmọ ẹ̀yà mi tí mo fẹ́ràn tí mo kà tó bẹ́ẹ̀ ni eléyìí túmọ̀ sí pé ẹni tí ó ju ẹlòmíì lọ lè tọrọ lọ́dọ̀ ẹni tí ó tó kọ́ mi gbà òun nínú àdúrà súnà nàbì sallallahu alayhi wasallam ń tọ́ka sí. ó sì túmọ̀ sí pé tẹ́nìkan bá sọ fún ọ kó má gbàgbé mi nú àdúrà rẹ̀ ó ti tó kí wọn náà lọ gbọ́ kó o sì gbìyànjú láti pé o fi ọ̀rọ̀ tiẹ̀ náà sínú àdúrà rẹ̀ láì jẹ́ kó o sọ pé ẹ̀sán wà àdúrà àmówó tí àmówó tádùn àmúwáyé dákẹ́ sísan lẹ́ẹ̀mọ́ san owó àdúrà owó àdúrà yẹn áfíríkà lọ. wọ́n láwọn èyí sàdúrà ń gba ẹ̀fú láì ṣe gàrí àfikún wọn mówó wá ẹsẹ̀ bóyá tó bá ti sàdúrà gbígbà ní ọgbà ìwọ wò ìbá máa gbà lẹ́nu ẹ bẹ́ẹ̀ wà á takú bíi tirẹ́là tó takú síbi tọ́nà ti ga. ọmọ pápánlé lásán ni yaka kò sí yaka àti olùkọ tiẹ̀ mọ́kà ní mọ́kà kí wàá nù àdúrà rẹ̀ lọ́wọ́ á sọ tìka ló ń wúra pé kò rọ. ọgbọ́n sọ fún pé mi nù ni. nítorí kí wọ́n sọ pé dùn rọ́jùlù ń bẹ̀rẹ̀ kìí ṣe dandan kọjọ́ ọkùnrin ẹni rí ó lè jẹ́ obìnrin lẹ́ni rí ó lè jẹ́ ọkùnrin lẹ́ni rí. wọ́n ní wọ́n mú ọkùnrin ṣeté tí obìnrin wọ́n mú obìnrin ṣeté tí ọkùnrin nínú ọ̀rọ̀ yẹn bí ìlọ́gọ́ ìlbárẹ̀ nítorí kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ẹlẹ́yẹn ọkùnrin lè jẹ́ ni rí obìnrin lè jẹ́ ni rí kọjá pọ́lọ́ ọ̀bẹ ẹlẹ́dàá ọgbàdo yàrá ni wọn sọ dání rí ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì ọ́ ní wọlé ẹni rí ẹni ikú ẹni òkú ti rí. ẹni rí ọgbọ́dọ̀ jẹ́ pé ń tẹ̀lé ń tẹ̀lé tà nàbì. àárín lákọọ́lẹ̀ rí nìkan pípẹ́ nìkan wọ́n pè lẹ́ni rí lọ nítorí pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná ni wọ́n ń tó àwọn èèyàn jẹ láwọn àwùjọ tiwa àbí àgbàdo wọ́n máa sì ṣe pẹ́ẹ́ni ọlọ́run làwọn èèyàn wà lọ bá wọn kó ṣàdúrà fún yín wọ́n bá sọ di ntọ́ wọn fi jẹun gbẹ̀ntọ́ bá wà àdúrà ni wọ́n pé kó ṣe fún ọ wọ́n wá wá ètùtù kan wà tá a sì fún ajẹ́ fi ìtàn sí ẹgbọ́ yorùbá àṣìṣe wà mí ajẹ́ fi ìtàn ajẹ́ pé ìtàn máa jẹ́ ká kí wọ́n lò kí làdó àtẹ̀fẹ́ kí lóògùn tẹ́fẹ́ ṣe fún náà ètùtù tẹ́fẹ́ ṣe fún náà kí lọ́nà ìdán lọ́nà ìyẹn ni pé ìdán lọ́nà ìdán lọ́nà ọba. òpìdán lọ lọ bá nísìnyí oníkanìkan gbàgbé rẹ náà àdúrà torí ìdánwò kan bẹ wájú rẹ ọwọ sọ pé à má jà á dúró síta àdúrà nìkan bá ètùtù kan wà tá a wọ́n lọ sí àwọn lẹkùlẹjà sẹńtà lọ bọ kó àwọn àwọn èròjà jọ abẹ́rẹ́ rí wọn náà bá tẹ́rí máa ń sọ láàkì lọ bàbá ti sin kàmí orí ọká orí ejò orí alábà. ẹ sì mọ̀ pé àfẹ́ńtọ́lọ̀ ń bá sànù àfẹ́ńtọ́lọ̀ ń bá sànù ní o ti jẹjẹ kújẹ nínú ìgbésí ayé rẹ̀ ní o ti mú mú kó mu nínú ìgbésí ayé rẹ̀ ní o ti nínú ìgbésí ayé rẹ̀ ní Yorùbá lẹ́bùn wáyé. torí di eléyìí ìwọ náà sọ ma tọrọ pé wọn gbà kí wọn nú àdúrà rẹ ọsọ kò tọ inṣàlá ìrántí inú àdúrà mi ọlọ́run kọ́ gbàdúrà gbogbo ẹ̀yin náà má gbàgbé mi inú àdúrà torí pé èmi náà ní garanti gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe ní garanti aláàánú sọlọ tẹ́lẹ̀ jákè tó bá ti yá lọ tọrọ fọmọ ẹ̀yà rẹ̀ lọ́lọ́wọ́ bá gbà tó náà bá yanu tó tọrọ fún ọ lọ́lọ́wọ́ bá gbà alhamdulillah tẹ́lẹ̀ ìjẹba anábì kọ́ alẹ́ kan bí o ẹ lè tọrọ lọ́dọ̀ mùsùlùmí kọ́mọ́gbàgbé yín nínú àdúrà rẹ̀. yìí ni ìlànà àwọn mùsùlùmí àti rí Umar ibn Khattab radiyallahu anhu onítótó ọ̀bá rọ̀ tọ́dà bá dá téèyàn mú àwọn máa ń lọ bá ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀sán àdó àfahàn lòdì ọ̀bá rọ̀ ànábì ti kú láti lọ bá àbúrò bàbá ànábì kọ́ sàdúà fún wa òun náà sàdúà lòdì ọ̀bá rọ̀ òun náà sàdúà ní lòdì ọ̀bá rọ̀ torí ẹ̀ àwọn ọlọ́pàá kan tá máa tẹ̀ wọn ò sì ní nǹkan kan bí ọ̀sán tí wọ́n máa ń pè wọn ò ládàánú kan tí wọ́n bá dòwò pọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan làwọn bá dòwò. àwọn náà já tún ìmánì wa ṣe jàmá. wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé iyèméjì yọ máa dà láàmú nínú ìmánì rẹ̀. ọ̀sọ̀ fẹ́rù ọlọ́run kan pé ẹ mọ́kàgbé mi nù àdúrà yìí ó bukata kọ wa lọ bá kọ sọ pé bàbá láti jọ mo ti sọ pé má mi nínú àdúrà yìí tẹ̀sí ọgbà sísè tiwa ta ló máa ń Allahu máa ń ni abẹ́ máa ń gbàdúrà mhm. tẹ̀yìn kọ́ máa ń ṣe ń gbà wọ́n mùsùlùmí máa ń tẹ́yìn bá ti ṣe lọ́wọ́ bá ní ọgbà. àmọ́ ẹ̀yin ẹ máa ṣàdúrà lẹ́ni tọkàn rẹ̀ balẹ̀ kọ́lọ̀ ọgbà náà pẹ̀lú ògbọ́lọ̀ rẹ̀. ó wá nínú hadith al-Qudsi pé ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé ana inda dhanni abdi bi èmi á máa bẹ nídìí ń tẹ́rù mi bá rò sùn tọ́ bá rò sọ́lọ̀ ibẹ̀ lọ́lọ́ máa bẹ̀ẹ́ níta máa wí o èsì eré tá a máa sọ yorùbá yẹn o ibi téèyàn bá kọ ọlọ́run ọba sí èèyàn ọba ọlọ́run dà gẹ́gẹ́ bí akú àbáńsẹ̀ tò èdè yorùbá àwọn ọba mú o ọlọ́run a máa bẹ níbi tí ẹrú bá rò sí tí wọ́n bá rò sọlọ ibẹ̀ lọ́lọ́run máa bẹ tí wọ́n bá rò pé pẹ̀lú òkú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ọdayọ lọdayọ tí ọba ń rò pé ẹ tó tó lẹ́bù ibi tó parí jẹ sí náà ẹ torí pé ọlọ́run bẹ lọ ọkàn rẹ ọba lẹ sọlọ ẹ kọ́tà jà kọ́tà jà sàdúrà náà kò burú ti sàdúrà àdúrà lẹ́bù ọkàn rẹ ọba lẹ tó ẹ jẹ́ kọ́kàn wọn máa balẹ̀ àkọ́kọ́ ẹ̀ sọlọ́ọ̀ máa fún wa ní sáà fẹ́ kò dín kankan àìkò sí fún wa a ní inú kan tá a lè bí tá a fi ṣèpalára fún tani mo rò pé yé wa tòtí wa ní pé ká tọrọ ká sì jọkàn wọ balẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tó ń bá ń tọrọ mẹ́jẹ̀ kí gbogbo ìtọrọ tiẹ̀ láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ kọ́ parí sórí ayé àti ayé lásán. láti èsì kọrin yó ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ẹ̀rí kí gbogbo àdúrà tí wọ́n ayé ayé ayé ayé ayé náà nínú ọ̀fẹ́ fọ̀rùn sí. kò sí ìgbà tó ọ̀fẹ́ lórí pé tó bá kú kan. ìṣe ọwọ́ ẹ̀dá oníkọ́gbẹ̀ ẹ̀dá là ẹnìkan àti sàdúrà wọ́n kàn kọrin sí lórí náà. àmọ́ mùsùlùmí rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. mùsùlùmí ọmọ ilé ayé lásán o àtàyé àtàlùkìyà bí mùsùlùmí ṣe fẹ́ kọ́ da fóònù láyé iná yà ní fẹ́ kọ́ da fóònù lálùkìyà bí o ṣe fẹ́ kọ́ burú fóònù láyé ní ọ̀fẹ́ kọ́ ta fóònù lálùkìyà ẹ máa rántí nǹkan yẹn gbàmí ti sọ̀rọ̀ ńlá fún yín ẹ̀yin lẹ́ẹ̀ máa fi wà àṣìṣe yín bàjẹ́ orí ńlá tọ́lọ́run ṣe fún wa Islam èyí wọn ẹjẹni ti ń kanra ẹjẹni ti ń bara jẹ torí pé ẹrí pẹ lówó ẹ mọ wá wò pé kéni kéni kéni ẹgbẹgbẹ láàmù láàmù oríwo náà lọ wá mẹ èèyàn fọ ara rẹ̀ orí rẹ̀ jẹ nù kò sí orí tọ́lọ̀ sí fẹ́ dà tó àlìsílà kò sí tọ́lọ̀ sí fẹ́ ní kẹ́ni tí ọba ti ní Islam tá a lè pè é orí kò sì sí dọ́lọ̀ ń dí ọ̀nà rẹ̀ pé kọ́ má dọ́dọ̀ mùsùlùmí ohunkóhun ó lè jẹ́ táwọn á ti sórí rẹ̀ sọ pé lọ́wọ́ bò sóore fún mùsùlùmí ìsìláàmù yẹn ó ju owó lọ ìsìláàmù ju ọlá lọ ìsìláàmù ju kò lọ kí ló ń tó rò pé nígbà tó ní ìsìláàmù kí ló sọnù fún ọ nígbà tó ní ìsìláàmù torí ẹ̀ àwa dúpẹ́ fọlọ́ gbogbo mùsùlùmí tí nǹkan kan bá ń ṣe ọ́ nínú gbogbo tí máa ń ṣèyàn láyé tí nǹkan kan bá wù ọ́ nínú gbogbo tí máa wù yàn láyé àtàkìyàmù o lè sọ fọmọ ya rẹ mùsùlùmí tẹ̀ ń jọ ń pàdé gbogbo gbàǹbì ìjọsìn tó sì rámì pé eléyìí a ó níbẹ̀rù ọlọ eléyìí ó ń ṣètò ọlọ́run tẹ̀lé tàn nàbì sallallahu alaihi wa sallam kò bùkátà kọ wa lọlé kò bùkátà kẹ book appointment àwọn mọ́sálásí tẹ̀ ti pàdé o ẹ jáde ẹ wọlé salamu aleykum aleykum salam kí ni àpò ẹ mọ́ gbàgbé mi nù àdúrà rẹ̀ mo láwọn bùkátà kan síwájú ọlọ lọ́ba sì tán gbọ́dọ̀ lè jẹ́ pé bẹ́ẹ̀ lásán lọ́gà ti sọ pé ọlọ́run ọbẹ̀ lè dà yóò sì bá ń gbọ́ gbogbo bùkátà náà nírọ̀rùn aláì lọ́ba tó lọ́ba tó tó eléyìí ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ pé amúmá ìwà àṣìṣe wa sọ fọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí wọ́n gbàgbé mi nínú àdúrà rẹ̀ yéèdì pé yorùbá lẹ́fù sí ẹ̀ máa ń sọ ní ìsìn ẹnìkan sọ ọ́ kúdúrú báyìí yóò ti kówó sí i yọ àpò fún báyà bàbá ẹ̀ máa mú kó bàbá ẹ̀ bàbá ẹ̀ má gbàgbé mi náà àdúrà sẹ́mi pé lẹ́yìn ọ̀dọ̀ ẹ̀ ń sanwó sẹ́nu sá lẹ́yìn òní òní ìdíkò ń fún lówó kankan sẹ́mi pé sẹ́nìkan bá sọ tó mọ́ wá ẹnìkan ní bàbá ẹ̀ má gbàgbé mi náà àdúrà òun sọ tiẹ̀ ń gbẹ fún sẹ́mi pé ọmọ pé àwọn èsì àdó ń gbẹrẹ fún ìyẹn ni pé ẹ fi ẹ fi yúgọ̀tì yúgọ̀tì lówó òun kẹ́hìn kó ti di nǹkan mi ó ti di sẹ́ ó ti dọjà tí wọ́n ń tà la tansana ya ukhayya min du'aik eléyìí túmọ̀ sí pé anabi wa sallallahu alayhi wa sallam ó alẹ́ kọ́ ó wá kọ́ ẹni tí ó tẹ̀lé ó ń kọ́ alẹ́ kọ́ ọkọ̀ tí ó mójútó ìgbà wáyìí ọjọ́ ìgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ Abu Dawuda àwọn ni wọ́n gbà wá ṣùgbọ́n wọ́n sọ pé ẹnìkan wà nínú àwọn ẹni tó gbà wá òun náà ni Asim ibn Ubaydillah ibn Asim wa huwa da'if wọ́n lé ilẹ̀ o Al-Imam Tirmidhi ó ní hadithun sahih pípè tó pè láti sì tó kúnrégé àṣìṣe lónà sí. torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé àdìsí yìí a lè fi sẹ̀rí nítorí ẹni tó wà ń bẹ̀ tí wọ́n pè ní Asim ibn Ubaydillah ibn Asim ọ̀lẹ́ ó ti kó bá ẹgbàá wáyé. wọn kò túmọ̀ sí pé àlè nìkan kókó bá a tọrọ bẹ́ẹ̀ bá ti ti tó kúnlẹ́gẹ́ ti ṣe wá lọ́dọ̀ máa tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kó ṣàdúrà fún wa ní ìgbà tí èèyàn bá mú tọ́dà bá dá wá kú wá ń tọrọ pé bàbá wa tọrọ òun náà sì tọrọ òjò rọ̀ tàwọn sùlù tí wọ́n lò ń bẹ̀rù. ẹ kéèyàn kọ́ kí ó kọ́ yanjú kó tó sálẹ̀ kí ó kó tó sálẹ̀ kí ó because tó o bá kọ́ kí ó yanjú tó o bá sálẹ̀ kí ó tó o bá sọ pé ní báyìí lọ kọ́ kí ó kí ó ilé kí ó báyìí lọ lọ eléyìí wọ́n ń pè ní zúùrù lásán yọjẹ munkaran min al-qawli wa zúùrà ọ̀rọ̀ ọbú àti àti kí ọgbọ́dọ̀ kọ́ kí ó kọ́ yanjú kó tó kó lé kí ó tó sọ pé lé kí ó báyìí lọ lọ. hẹ́n kọ́mọ́ lọ jẹ́ pé ọmọ lọ sọ nípa ọlọ́run ọmọ lọ sọ nípa ànábì sallallahu alaihi wasallam ohun tó mà nípa rẹ̀. Umar sọ pé a máa fi anabi sátẹ̀kù nígbà tí bá bá dá. lójú ayé anabi sọlọ alaihi wasallam ànábì sì ti kú ni. فنتوسل بعم sọlọ الله صلى الله عليه وآله وسلم àwọn fi àbúrò bàbá anabi sátẹ̀. sẹ́wọ̀n tó lọ́wọ́ kí kí àbọ̀ àbọ̀ lọ́ba kọ́. ọkàn lọ́ máa ṣe bíjà rẹ ní pé nù ní ìsìn mú àtọ́ pàǹpà anabi sátẹ̀. kí lọ́wọ́ burú àwọn sọ pé ọlá lẹ́yìn lẹ́yìn mọ̀ tó rúmọ̀rù. hẹ́n torí ẹ̀ tó bá jẹ́ pé kí ó àbọ̀ àbọ̀ lọ bá kọ́ nọ́ńsẹ́ kọ́kí foolish yẹn lọ́mọ sí káyé. tó bá yẹ pé ìdí wọ́n gbọ́ yìí o bá ni wọ́n bá máa ṣe ajẹ́ rúmọ̀rù kan ó fè. torí kó ní tó bá yẹ pé bó ṣe túmọ̀ rẹ ni pé àá máa fi ànábì sátẹ̀ àwa sì kọ́ ọ̀gbọ́dọ̀ bá nábì sàtẹ̀. Ṣéjú Rúmọ̀rù bá wá jẹ́ ike tó wí lọ́ba gbà lérò tó ń kọ́ ni fífà nábì sàtẹ̀kùn rẹ̀ ọ̀gá jù. Torá nábì níwájú rẹ̀ sáré rẹ̀. Wọ́n sọ pé tọ̀ ìwọ náà àǹfà nábì sàtẹ̀kùn nù sáré. Sá ṣe ìwọ wo wá dúró mẹ́ẹ̀lì thousands of miles láàrin rẹ̀ síbi tá nábì wà. Wọ́n sì fi ń sàtìmọ́ á ní kọ̀tọ̀. èyí tó bá pé tí wọ́n gbọ́ yé o ni Umar bá gbọ́ yé wọn ò ti lọ sọ́dọ̀ àbúrò bàbá àná. torí ní ìyàtọ̀ láàrin kó a fi ṣàtẹ̀kùn lójú ayé rẹ̀ àti a fi ṣàtẹ̀kùn lẹ́yìn ikú rẹ̀ ẹ̀yin ẹni pé tẹ́ bá fẹ́ fi ṣàtẹ̀kùn lójú ayé rẹ̀ náà yóò tó kọ́ ẹ̀kẹ́tọ̀ wọ́n kọ́ ọ̀rọ̀ tó fún wa bí ọ̀gbìn sí rọ̀jò fún wa torí pé ìyàn ti mú yìí yóò mú dọ́dọ̀ ànábì ọ̀dà tọ́dá yóò dá dọ́dọ̀ ànábì wò tà ànábì rọ̀jò fún wa. ṣé eléyìí wúwo lẹ. àmọ́ kèsì tọ́gbà lérò nù torí tọ́ba ti lọ́gbà lérò wọn ò bá ti lọ sọ́dọ̀ àbúrò bàbá mi àjẹpẹ ládàáre lẹ́yìn ní tùmọ̀ntọ́ gbà lérò sí i náà la sọ pé ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ kí wọ́n àbọ̀ àbọ̀ ọkà tó ń bí dé alásán ni ilẹ̀ bá sì ta ọmọ fẹnu bá jẹ́ gẹ́gẹ́ bí àwọn ti fẹnu wa rọ́ọ̀fù káyé lónìí. nítògbà lérò ni pé àdúrà nàbì sallallahu alaihi wa alihi nàbì ti kú ànábì nù sàárè rẹ̀ àdúrà wo ni ó ti torí ti lọ bá àbúrò bàbá rẹ̀ kó fún wa ó kì ṣe bí ìtukùtù tí àwọn kan ti yọrọ anahum yadalamu anfusahum ja'uka fastaghfirullaha wastaghfara lahum ar-rasul lawajadallaha tawwaban rahima tó bá yẹ kí ń gbà tán sábòtí sórí ara wọn. wọn á bá wa nabi sallallahu alaihi ní a bá tọrọ àforíjì lọ́dọ̀ lọ lànàbì náà bá tọrọ àforíjì fún ọ wọn bá bá Ọlọ́run lọba tó ṣe pé kí máa gba tútú bá ẹrú lọ́pọ̀lọpọ̀ a sì máa kẹ ẹrú. lókè bọ́ọ̀ lẹ́sìn lọ bá nàbì lẹ́yìn kò rí wọn láwọn lọ sàárì rẹ̀ lókè bọ́ọ̀ lànàbì ó sì wá tọrọ àforíjì fún yín lẹ́yìn lẹ́yìn bá tọrọ rẹ̀ nù sàárì rẹ̀ náà bọ́ọ̀ ni tọrọ rẹ̀ fún yín. tó kò lè ṣe tù irú ẹ̀ tukutu pé ẹ àmọ́ lọ ti sàárì rẹ̀ pé ọ̀bá rọ̀ ẹ̀yin ti la ẹsẹ̀ lè lápò yìí táwọn sọ̀hábọ̀ pé yìí ó túmọ̀ sí pé inú kọ́yẹ́ pẹ́yìn lẹ mọ̀jọ àwọn sọ̀hábì lọ àbí kọ́jẹ́ pẹ́yìn ọ̀mọ̀lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀hábì ẹlẹ́ẹ̀kejì ló délé báyìí wa ajá ike ni wọ́n fi sílẹ̀ wípé a kì í tọrọ lọ́dọ̀ òkú bí kò sàdúrà fún òkú òsì ládùúgbò àkàntì òsì fún ọmọ nǹkan ẹyọ kan tí òkú tó ń bùkátà lọ́dọ̀ rẹ lẹ́yìn ìgbà tó ti kú ni kí wọ́n sànù nínú kó ń sin sànù òkú ni kí máa sàdúrà fún nínú kó ń sànù òkú ni kí wọ́n máa ṣe sàrà fún ìwà sòkú ni ó máa sàdúrà fún ọmọ ntí súnà tọ́ka sí wọn nàbì sallallahu alaihi wasallam yóò ṣe nínú sàárì rẹ̀ òun náà ní pé ẹnìkan ò ní wá sí ti sàárì ànábì sallallahu alaihi wasallam kó sálámà sí ànábì kó wá kú òǹbẹ láì jẹ́ kọ́lọ́ ń tẹ́mi ànábì padà sànábì lára kànábì ò fi dáhùn sálámà bẹ́ẹ̀ àmọ́ kó wá tọrọ kó kànábì ò tọrọ fún tọrọ àforíjì fún mi wọ́n dájú para rẹ̀ ọ̀dá sàánù mi wà ànábì ó dájú pọ̀ gbádùn tó bá dé di sàárẹ̀ ànábì sálámà ànábì ló ní kó ń bẹ̀ ṣáájú kọ́lọ́n tó dẹ́mi ń padà sí òun lára kó wọ́n dáhùn sálámà. torí ẹ̀ a gbọ́dọ̀ fi ànábì sallallahu alaihi wasallam ṣàtẹ̀ a sì máa pé gbogbo àdìsí tó wá nípa pé wọ́n ń fa ànábì ṣàtẹ̀kù àwọn àdìsí tí ò fẹsẹ̀ rìn lẹ́ni. ó dà ń bẹnu rẹ̀ àwọn ìtọ́ jẹ́ àgbélẹ̀rọ àfọpọlọ pé kalẹ̀ irọ́. gẹ́gẹ́ bí àwọn àdìsí sallallahu bi jahi fa inna jahi inda Allahi azim. ẹ máa fi iyì mi ẹ máa fi tọrọ lọ́dọ̀ torí pé iyì mi tóbi lọ́dọ̀ kìí sàdé kò fẹsẹ̀ rìn lẹ̀. ẹni tó bá wá sí hajj tí ò bá bẹ sàárè mi o ó ti hu agọ̀ sí mi gbogbo àwọn àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ rò pé yé wa àwa wá gbogbo àdìsí tí wọ́n lọ mọ̀ láyé nìkan kọ̀ndẹ̀ ìgbà àgbélẹ̀rọ àwọn ọ̀rọ̀ burúkú iná lọ́kàn kó sórí tiẹ̀ ọyọ kọ padà lè tó wọn lọ ọyọ kọ padà lè tó tó fi kọ́ kí ó gidi wọn náà fi máa sọ̀rọ̀ gidi jáde lẹ́nu eléyìí jẹ́ bíi jẹ́ ẹgbàá tó tẹ̀lé lẹ́yìn wọn alátọ́rọ̀ Ibn Umar radiyallahu anhuma lẹ́yìn Nabi sallallahu alayhi wasallam kana yazuru Quba anábì àmà bẹ Quba wò àbáwọ̀ Madina ó ní ń pè ní Quba. àdúgbò kan bẹ́ẹ̀ tó ń pè ní kóbà ibẹ̀ la Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló ti fi lé mẹ́sàlásì kan sọlẹ̀ mẹ́sàlásì tó kọ́kọ́ kọ́nù káàtó tó tó wà Madina à ń pè ní Masjidu Quba wọ́n ń pè ní Quba qasran wọ́n sì máa ń pè ní Quba mambuda èdè méjèèjì lọ́wọ́ lórí rẹ̀ wọn pe kò bá kó bá kò bá ti máa ń pe àdúgbò yẹn ni bẹ́ẹ̀ la níbi sallallahu alaihi wasallam kọ́kọ́ kọ́ mẹ́sàlásì sí kótó wọ al-Madina wọn lẹ́nu àbí máa wá sí kò báyìí rakiban wa mashiya ó lè gun nǹkan kù lọ́ngbà mi ó lè rìn sẹ̀ lọ́ngbà mi wa yusalli fihi rak'atayn anabi sọlọ lọ àìsàn àzùmáde rákà méjì ń bẹ lílọ ọbẹ kó lè bá àlùfààní àti tìrákà méjì ń bẹ muttafaqun alayhi alimami bukhari àti muslim àwọn ni wọn jọ gbé jáde eléyìí túmọ̀ sí pé àwa náà tá a jẹ́ mùsùlùmí ẹjọ́ àwọn náà máa lọ sí kíláàsì kóbà láti lọ sí sọ láti nínú ẹ̀ rákà méjì nítorí pé àwọn ẹ̀gbà wa wá wọ́n fi hàn wá kí gbogbo ẹni tó bá sì mara láti ilé rẹ̀ ṣàlùwàlá láti ilé ọwọ́ àlọ́ sí mọ́síláṣí kò bá ń tó sì gbé ọ lọ kókó rẹ̀ náà ní kó lọ ti sọ láti síbẹ̀ wọ́n kọ́ ládàá umra fún ọ bàbá ti sọ láti kàmí. àwọn ò sí ibi tá a wà dínà jọjọ ẹni tọ́lọ̀ ń bá gbà fún bí sábàbí kan àbó mìíràn mú lọ sí alimadina ẹ gbìyànjú láti lọ sí masjidu Quba Quba òmù ó yẹ kálukú tó wà ní alimadina àtẹnudí ọ̀mọ̀nà téèyàn lè fi débẹ̀ èèyàn ní pé mọ́tò kó sí èèyàn pé lọ bò mí Masjidu Quba níbẹ̀ yẹn nítorí pé àwọn mùsùlùmí ti gbọ́ wọ́n tẹ̀lé gbogbo ògbà lórí táwọn èèyàn tí wọ́n ń wọ ọbẹ̀ lọ́wọ́ọ̀wọ́ alùpùpù fẹ́ lọ ṣe sọláàtì rákà méjì ti ẹ̀ ń bẹ̀ Allahu Akbar bẹ́ẹ̀ ni súnà tó bá ti yí àwọn èèyàn ẹ̀rí kíkọ́ alùpùpù ọ̀fẹ́ ṣe ti ẹ̀ ń bẹ̀ àtọ̀sí bídíà táwọn á lọ yan náfìlà ń di sàárè yàtọ̀ sí bídà tó ń ṣe tọ̀wáfù sàárè mẹ́sìdẹ̀dù kóbà Allah àwọn mùsùlùmí lórí bíkíbi ní gbogbo àgbáńlá ayé síbẹ̀ yìí máa pé ìsìláàmù yìí báyìí kì í máa sọ̀dọ̀ ànìkan lọ́wọ́ gbogbo bíkíbi láyé lọ́lọ́ ó ra àwọn èèyàn lóríṣiríṣi bí wọn náà ṣe gbọ́ yìí làwọn náà gbọ́ ní tiwọn náà lọ́dọ̀ oníkálukú bá ti wá dé Madina ojú kòkòrò fún àfẹ́ lọ́kùnrin báyìí ojú kòkòrò fáwọn fẹ́ lọ kò báyìí torí ẹ̀ àtìmọ̀ mọ́sálásí mi ò sí láwọn àdúgbò àyín gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ fi dá wa láyè náà sọ pé tọ́ba ti ṣe náfìlà arákà méjì fi ọ́ dàbí múra múra mú. tó àfi kóbà mẹ́sìtìó kóbà ọlọ́hu ẹ̀. torí ẹ̀ èyí náà jẹ́ kí a sínú àníyàn wa kọ́nà ẹlẹ́dàá kọ́ràn wa lọ́wọ́ ọkàn sẹni láàánú fún wa náà ni ọ̀pọ̀lọpọ̀ lówó láwùjọ wa wọ́n ń dè mẹ́tì wọ́n lówó burúkú wọ́n ń dè mẹ́tì tó máa ń sọ̀rọ̀ owó náà lọ́wọ́ pàṣírí wa ni abẹ́rẹ́ rí nǹkan mẹ́tì ó sì lówó ahun burúkú ọ̀fẹ́ lọ mọ́kà ọ̀fẹ́ lọ hajj ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ pé òun lówó ebẹ́ ti kọ́lé ṣé ilé jẹ́ pọ́ùn ni àbíkẹ́ lọ hajj ìbẹ́ yìí mọ̀ pé ẹ̀ ní gbélé lọ bìkan kódà mo sì ọ́ sínú pálọ̀ rẹ̀ ò ní gbélé lọ bìkan ọba su àwọn ọmọ àwọn rí pé à ń jẹ àwọn kókó tó o sì fi sáyé náà nílé yìí àwọn sì ti mistake wọ́n ti sin ọ́ sí sínú pálọ̀ wọ́n padà hu ọ wọ́n ta lé kójó yọ ẹ́kì tó ọba lọ ṣe ó gbé lọ bá ti lọ kó láyé ọ̀n lọ sí hajj sí hajj. Umra tó o ṣe ìwọ pẹ̀lú rẹ̀ lẹ́jọ́ lọ gan ló ṣe. Gẹ́gẹ́ tá à ní gbé lọ kankan la fálà ètí ọba wa lọ títí dá kìyàmà àdàmú fún. Ẹni tó tẹ̀lé owó tó ń tiraka tó lọ sí hajj ẹ̀ ń fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n máa ní ẹ̀ orí lágbára alẹ́ kò dájú kó ń kúkú gbọ́n agọ́tì hàn rúrè tí bàbá rẹ̀ ṣe lò náà ẹgbẹ́ rọ̀ bá wọ́n ní bàbá rẹ̀ tí wọ́n jọ kọ̀kọ́lé ájì lọ́lọ́ ọmọ náà wọ́n àti ọ̀nà akọ àkọ́rí owó rẹ̀ ájì ní lọ àwọn ọ̀gbọ́n ẹgbẹ́ rọ̀ nílé búlọ́ọ̀kù àti símẹ́ǹtì ni wọ́n á ní kókó ilé rán láyé òtúmọ̀ sí kọ́ ọmọ kọ́lé o àmọ́ kọ́kọ́ lọ hajj rò pé yé wa torí pé lómi ni ti gbọ́ ilẹ̀ tọ́ra yọ lọ tà lọ́la mọ́ta o ìkẹta kan mí ní kíkọ́ ọba fẹ́ tà láti sanwó hajj eyín ò burú mo rò pé yé wa kọ́ lọ sí hajj torí hmm, ó yẹ ká tètè máa lọ sí hajj àná sọlọ́lá àdìsọ́lá ni ẹ yára lọ sí hajj torí ẹnìkan nu yóò mọ tí tẹ̀lé sóun ẹlòmíì gbádùn lẹ́sì gbádùn lọ́dún ọlọ́mùpọ̀ ẹlòmíì láti rí lẹ́sì kò sí bíbọ̀ àṣírí lọ́dún ẹlòmíì rójú lẹ́sì àìrójú ti bàbá yìí. torí de eléyìí kéésì pà ń lọ sí hajj láti lọ wá oríkì fún orúkọ ẹ̀sìn làwa ń lọ de oríkùn kan ní oríkùn ẹ̀sìn islam márùn. kí ló dé tó ní lọ kí ló dé tó ní lọ ẹ wò ní ìsìn báwa mùsùlùmí bá ti ṣe pọ̀ ńwọ̀n bá tiwa náà láwùjọ wa èèyàn mélòó ní lọ hajj ìta oró ni wọ́n lè fún yàn méje gbogbo títí ìlú kan fa yàn méje subhanallah wọ́n sì lè sọ pé lọ́dún yìí ní àwọn ìlú náà méje ti lọ ájì yẹn èèyàn mélòó ìlọlọ London wọ́n lè sọ pé àríyàn tó two hundred ok two hundred lọ sí London èèyàn mélòó ló gbìyànjú ló make attempt to go àbútọ́ lọ́run tí wọ́n lọ wọ́n lè ní wọ́n tó two thousand London rọ abẹ́rẹ́ nǹkan mẹ́rin àìsí tí èèyàn méje fi lọ wọ́n lè yàn mélòó ló make ten. wọ́n ní forty ìyẹn ni pé seven times two àmọ́ London twenty àbí two hundred to two thousand two hundred and ten irọ́ burúkú torí tó bá dé ọ̀nà lọ́ńdọ́nà nígbà tó wà ní Belfast nígbà tá a lọ sí Manchester nígbà tí ní bẹ̀rẹ̀ irọ́ wọn yà gbẹ̀mẹ̀ o ní kọ̀tọ̀kọ̀tọ̀ tí ń rà tó a máa fi gbogbo àwọn irọ́ wọn máa fi wé mọ́kà màdí inú tí èéwù àwa ká sẹ̀ ètò bá tún wá lọ òun tún kó kárí mi áyà àràfọ̀ ọdún ìgbà pọ̀ ẹgbẹ̀rún ìwọ lọ́wọ́ kú ọdún wo ló kú. <laughs> tó dàda ti tètè mọ̀ pé abẹ́yìn náà lọ ni àwa ń bẹ̀ wà ń bẹ̀. <laughs> bí mo bá lẹ ọ lọ sẹ̀sì ètò kan lọ sẹ̀ ẹ jẹ́ kí ìyẹ̀tù ọlọ́run sì ràn wá lọ́wọ́ tí ẹ bá ti fi sáníyàn lọ́rọ̀ torí tó o bá lọ fóònù tó fẹ́ dìbò bá. kó ló ti fẹ́ dé kóbà fáwọn sàn ló fẹ́ dé mẹ́sàlásì ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam لكن صلاة في مسجدي هذا أفضل من خلف صلاة أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام صلاة يقطع وبعدين مدلاسي مي أنا بني باصرة ọlọ́lá ju ẹgbẹ̀rún rẹ̀ tó bá ṣe ń bò àfi tó bá ṣe mọ́sálásí mọ́. à ìyẹn gbọ́dọ̀ sojú kòkòrò kí n tó kú láyé orí pé wọn náà ṣe sọ láti rà oríire tó ju gbogbo àwọn nọ́ọ̀tẹ̀sì wọn bọ́ọ̀lù world match wọn fẹ́ san kọ́tọ̀ ẹlòmí ti ra tíkẹ́ẹ̀tì rọ́ tíkẹ́ẹ̀tì àdánù. ọ lọ sí hajj tí gbogbo àgbáńlá yìí wá ń ṣe wọ́n lọ wú bọ́ọ̀lù òfò àwọ̀ ọ̀rọ̀ àwọ̀ àdánwò tí wọ́n ń gbá sọ́sì. bọ́sá ti lọ pínrín lọ́dún yìí báwọn pé kòrónà ọdún wo wọn tẹ̀ fẹ́ gbà báwọn pé kòrónà ń bẹ láyé sọ ààrẹ wọn gbégbé kúgbe wálé. ọmọ hajj inshallah ọlọ́run sọ ọlọ́run sọ torí pé àmójútó ti ń fẹ́ fẹ́ni tó bá lọ sí hajj kò sí fẹ́ni tó lọ wòran bọ́ọ̀lù. torí ẹ̀ masjidu Quba lódodo kò sí bí anabi ti kọ́ ọmọ o gẹ́gẹ́ bí mọ́sálásí anabi ọ̀nà òsínbá anabi ti kọ́ nǹkan rẹ̀ kalẹ̀ o ṣùgbọ́n iye mọ́sálásí náà mọ́sálásí anabi mọ́sálásí Quba tó ń bá tí wọ́n ń bọ̀ láti Quba tó ń bọ̀ wá sí ọ̀nà kó ń bọ̀ wá nùlù orí masjidul Jumu'ah masjidul Jumu'ah yàní àwọn àwọn nǹkan ńláńlá bẹ́ẹ̀ màdì mọ́sálásí ti ń jẹ́ mọ́sálásí júmọ̀ kò sí mọ́sálásí mi láyé tó fẹ́ pè báyìí àti kọjá kọ́ yóò kọlù mọ́sálásí ó kọ́ rẹ̀ ní mọ́sálásí júmọ̀ torí pé ààyè bẹ̀ lànàbí ti kọ́kọ́ ṣe júmọ̀ àkọ́kọ́ nínú Islam tó láàrin Kùbá síbi tó ọmọ gbàbọ̀ wá sínú ìgboro ló ti rí mọ́sálásí tó lùkùmọ̀ adúpẹ́ fọlọ́n lórí orí islam wàláì tá a bá jẹ́ mùsùlùmí à ní ma rírì Mẹ́kà láti ní mọ́lá tí ń bẹ fún al-Madina. odidi tíra ńlá kitikiti téèyàn bá jẹ nkánú lọ́mọdé kékeré tí ò ní lè gbé ni wọ́n ṣe lórí fada'ilul Madina àwọn àdìsí tó wá lórí ọlá tí ń bẹ fún Madina yìí ṣe bí àwọn àdìsí kọ̀ǹtẹ̀tẹ̀ máa kó jọ ọ ẹ pé kíní kan àdìsí táwọn kan máa kó ká pé bàbá yìí. ilé àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ọlá ń bẹ fún alàjì Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ẹlẹ́dàá yóò ṣe rọrùn gbogbo alábìsí bẹ̀ ẹni tó ti lọ ọbẹ̀ rí ọlọ́run ọba ò ní ṣe lálọ́ọ̀ma ọlọ́run ọba ẹlẹ́dàá ó retí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ tó bá dé àwọn àyè ọlọ́lá ńlá yìí ọlọ́run ọba ẹlẹ́dàá yóò kún kárí wa bíbọ̀ àṣírí tí ṣíṣe bẹ́ẹ̀ tí ó fi rọrùn fún wa ọlọ́run ọba ẹlẹ́dàá kò ní fún wa. nínú ẹgbàá wọn kan Ibn Umar ní kana an-nabiy sallallahu alaihi wasallam ya'ti masjid Quba kulla sabt wọ́n gbogbo ọjọ́ as-sabt lànà wá sí mọ́sálásí Quba àdúgbò kan ló ń lọ mọ́sálásí nǹkan. rọ̀kìbẹ̀ ni wọ́n máa ṣe é ó lè wá lẹ́ni tó gùn nǹkan àgùn ó sì lẹ́yìn. ọ̀gá Ibn Umar ọ̀rọ̀ fa'alu Ibn Umar náà máa ń ṣe bẹ́ẹ̀ ó náà fi dí lọ ọbẹ̀ tiẹ̀ náà sọ́jọ́ azab ó sì máa ń lọ lẹ́ni tó rìn àbẹ́ni tó gùn nǹkan lẹ́ni tó rìn àbẹ́ni tó gùn nǹkan ilé ìjàbọ̀ tó jẹ́ torí ẹ̀ mọ́ṣáláṣí pa ó ń bẹ nínú àwọn àyè ilé tí òfin ṣẹ̀rí àtọ́ka sí kíká bẹ́ẹ̀ wù tá a bá lọ sí Madina ẹ̀yà alákọ̀ọ́kọ́ náà ni mọ́ṣáláṣí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí ọlá tí ń bẹ fún ṣíṣe sọlá tí ń bẹ. àyè kejì òun náà ní pé lẹ́yìn ti ṣe sọlá nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam ibi tí sàárì ànábì wà wàá sálámù sànábì wa Muhammad sallallahu alayhi wa sallam asalaamu alayka ya rasulallah láì jẹ́ kó lọ́ọ́ fi lẹ́tà àárọ̀ kan jíṣẹ́ torí pé àwọn èèyàn kan àti máa ń kó lẹ́tà àárọ̀ lọ wọ́n máa wá ọ̀nà láti náwó sí ojú fèrèsé báwọn fẹ́ẹ́ dàtí bàbá kúdí jíṣẹ́ o bàbá sáárà àlẹ́bí tí e kàwé lójú ayé rẹ̀ ó kú tẹ́ni bá mọ̀ kàwé àbí ìtumọ̀ ọlọ́tẹ̀ ń bá kákọ̀ ẹlòmíì ò ní bàbá tó ń bá fìwé ìṣiṣẹ́ àwọn haúsá àwọn olùkó kó kó kó kó kó àkókò báyìí ẹ̀jẹ̀ fa ọ̀nà òṣìṣẹ́ bàbá tá ti tójú wíńdò tọ́ wọ́n máa kà sáà nàbí lẹ́jọ́ rárá o ẹnìkan ní bá ń jíṣẹ́ kíkí bá nàbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ìjíṣẹ́ rẹ̀. ibikíbi tá a bá wà láyé lónìí ó kéré jù ó kéré jù láti bá àti ànàbì ní sọláàtù sọhùn àti kìlá kìlẹ̀mẹ̀jì sọláàtù làásù àti kìlá kìlẹ̀mẹ̀jì magreth àti kìlá kìlẹ̀mẹ̀jì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó tẹ́ bá fi mẹ́fà tẹ́ fi kún ó ti di méje ní sọláàtù làásù àti kìlá kìlẹ̀mẹ̀jì ó di mélòó ó di mẹ́sàn-án lójúmọ́ kéré jù síbẹ̀ sọ assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh. ẹ bùkátà tí ọba yín rọ arú títí lọ́ba nà. ànábì sọ pé ọlọ́run láwọn mọ̀lẹ́kà kan arìn kiri káyé ni wọ́n wọ́n á máa jíṣẹ́ kíkí táwọn àlùmọ̀ mi bá ń ké mi fún mi. àwọn ọmọ gba gbogbo kíkí tá à ń kí ànábì ọlọ́ máa jíṣẹ́ rẹ̀ bá ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀. tòdí àfọ̀ ìbùkátà láti ímeèlì kíkí kankan sanabi sallallahu alaihi wasallam ní ìsìnkú kátà láti fi dhl kan fi kíkì kan ránṣẹ́ sanabi sallallahu alaihi wasallam ámọ̀sibọ́ ti ẹni tí ń lọ sí Madina. torí pé nbíkíbi tí wọ́n bá wà anabi ni ẹ máa kí mi ẹ máa sọ̀tọ̀ láti fún mi yóò máa bá. ẹlẹ́kẹta ṣùgbọ́n ní lọ sí iwájú sàárẹ̀ anabi sallallahu alaihi ó ní í ṣe pẹ̀lú ọkùnrin ni ò yàtọ̀ sáwọn òkè tó bá ti sálámù sànàbì báyẹn wàá rìn síwájú díẹ̀ wàá rí sáré Abubakar lẹ́gbẹ̀ẹ́ sí asalaamu aleyka ya Abubakar wàá tún rìn lóti wọn ẹsẹ̀ mi wàá rí sáré Umar radiyallahu anhu asalaamu aleyka ya Umar lẹ́kùn tó wà wájú rẹ̀ wọ́n ni wọ́n ń pè ní báàbù Jibril báàbù Jibril ilé ìdọ̀kọ̀ pàkọ́ sí ni wọ́n ń pè ní kíni báàbù sẹ́lẹ̀ tọ̀ tó bá ti ṣe báwọn ti pé gbèsè ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta wàá lọ sórí tẹ Madina ní Baqiya ìwà ti tí ó ń dédé bí táàkù ń bá gbèsè bírèlì yẹn wọ́n máa wo Baqiya lọ́ọ̀kan báyìí láti ru bí ìsí àyè àlùwàlá ń lórí tí gbogbo yẹn lọ tó fẹ́ lọ sálámà sáwọn ẹni wọn ti síbẹ̀ ìwọ náà lọ lọ sálámà sí wọn ó bùkátà fún ọ fún ọ ní diagram bó wọ́n ti lágbájá sí bó wọ́n ti tàmẹ̀dọ̀ sí gbogbo kú mùsùlùmí lọ́sàdùn àpò báná ti fi kọ́ wa yẹn ti kọ́ pàpíríkéètì tiẹ̀ dáná ti fi kọ́ wa. lẹ́yìn náà ẹni pé àwọn kan wà táwọn bá lọ Mẹdínà wọ́n máa ń béèrè máàpù torí tẹ fàkìlì máàpù tí ti àfihàn níbo wọ́n ti kálukú sínú àwọn sàhábà nítorí pé ibi náà sin àwọn sọ̀hábà yẹn sí ó tilẹ̀ jẹ́ kórìtẹ̀ bàkíyà wọ́n ń ṣe àmójútó rẹ̀ lọ́nà tó jẹ́ pé sàárì ìkùn ní máa bẹ́ńbẹ̀ lọ láéláé láì jẹ́ pé wọ́n ṣe ááyán rẹ̀ wọ́n tún sin ẹlòmíì síbẹ̀ ìdí tó fi sẹ́kù dòní nù. ṣùgbọ́n sọ̀hábà àwọn sàárì àwọn sọ̀hábà wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ̀bùsùn tó àwọn kan wá wà táwọn bá ti wá dé Màdínà yẹn tó bá ń lọ sí bàkúyà yẹn wọ́n mọ̀ á béèrè pé ṣé wọn ò ní kọ́ àwọn máàpù máàpù tó gbàtẹ́ ti pẹ́ fẹ́ wa bàálù. àwọn fẹ́ mọ bí tí wọ́n fi sàábì kọ̀ọ̀kan sí. bẹ́ẹ̀ sì mọ pé àwọn ṣíà ni ẹ̀ àwọn ṣíà sẹ́mu fáwọn ṣíà yẹn ọ̀tá àwọn sàhábà là. wọ́n fẹ́ mọ bí wọ́n ti lágbájá sí tàmẹ̀dúdóòlà wọ́n lọ dúró wá sí sàárì rẹ̀ fún ọmọ làánà rẹ̀. gẹ́gẹ́ bí Uthman ibn Affan radiyallahu anhu tó àwọn fẹ́ lọ́ọ́ máa làánà rẹ̀ lórí ẹ̀ iṣẹ́ kékeré kọ́ níjọba Saudi ṣe wàláhì iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe wọ́n á ti deploy àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ táwọn ọmọ control àwọn èèyàn pé à tó ètò báyìí lẹ́sìn báyìí lẹ́sìn báwo máàpù kínní sépè wọn ni kọ́ wá sẹ́ńbí àbíkọ́ sàdúà tọ́ ọba kúrò ní ibẹ̀ yẹn ọlọmọsíláṣí kóbà nínú àná ti sàlàyé lẹ́yìn rẹ̀ ọlọ sí ibi náà ti jagun Uhud wọ́n ń pè ní ìsìn ní ṣùhàdáwó Uhud àwọn ẹni tó kú sójú ogun Uhud bí wọ́n ti wọ́n sí Uhud náà ní ibẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ kìí ṣe ibi náà ti jagun lọ́jà lọ́dọ̀ tiwọn bí èsè àwọn sàhábà tí wọ́n pa tí wọ́n sin síbẹ̀ tí wọ́n fẹ́ máa kó wọn bọ̀ wá lù èèyàn bí àdán anábì sọ̀rọ̀ láì sọ náà ní rárá ibi tán kù náà ní kẹ̀kẹ́ yéé torí tẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí àwọn ẹni tán kú síbẹ̀ anábì sọ̀rọ̀ láì sọ náà ṣe ní kí wọ́n sọ wọn lọ. ó súnmọ́ pé láyè sí wọ́n ń sin àwọn òkú mi náà síbẹ̀ yẹn nítòsí ibẹ̀ tí wọ́n dà wọ́n pọ̀ mọ́ ibi tí wọ́n sin àwọn ọ̀pọ̀ torí àkúrọ̀mọ̀kùnmọ̀lá àwọn eléyìí nìkan náà làwọn àyè sí sunna tọ́ka sí pé ká máa bẹ̀wò tá a bá lọ sí al kókó inú ìròyìn sì ni pé à ń lọ Madina ká lè bá a ṣe kíni ká lè ti sọ̀lá ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí ṣe ń torí ká lè lọ sálámà sánà mo rò pé wa èyí ṣe sàárì rẹ̀ là ń lọ bẹ̀wò àwọn bá ti sọ láti mọ́sálásí ànábì kí lọ́kàn kọ́ ọ lọ tàbẹ̀wò sàrẹ́ ànábì sallallahu alaihi wasallam torófin ṣẹ̀rí àtúntò àtàbẹ̀wò tàbẹ̀. wọ́n á ní mọ́ṣáláṣí kan kébìlà sẹ́yìn rárá o rárá o kò tún ti ń jẹ́ bẹ́ẹ̀ tó àmọ́ wá rọ́ká o. wọ́n ní mọ́ṣáláṣí kan ayé kan àlùmọ́ṣáláṣí tó sábà káwọn mọ́ṣáláṣí méje pé wọ́n jagun kọ́ńdà nítọ́jọ́ báyọ̀ àwọn ìtọ́kọ eléyìí ó lẹ̀ ó yé o ẹ̀hán ẹ̀dùn torí ẹ̀ òṣìṣẹ́ al-Jami'ah al-Islamiyyah nínú ibi tí súnà sọ pé kọ́ lọ Mẹ́dínà o mo rò pé yìí wà àmọ́ tó o bá fẹ́ lọlẹ̀ fún àṣìṣe o ó kéré jù wá lọ gba tíra tó yẹ wọ́n bùn àtìrà tó bá ti gbé wálé hmm, èsì tó gbà tó lọ pa sí airport lọ́rọ́ lómi ọgbà kátó méjì mẹ́ta ó rí pé ah, ẹ̀wọ̀n tí kìíní wọ́n àbí òye wa lọ́ba pa airport ilẹ̀ fẹ́ni lọ́ba lè gbé lọ́ọ́ lu wọn eléyìí ni alimadina anabi sallallahu alaihi wasallam ó ní alimadina máa lé àwọn èèyàn abúkù ònú ẹ yóò lé wọn dànù gẹ́gẹ́ bí ẹwì bí tí ṣe máa lé ìdọ̀tí kúrò lára rẹ̀ torí alimadina yéé ṣe ìlú gẹ́gẹ́ bí gbogbo ìlú yòókù ẹpẹrẹ ìlú tó ga púpọ̀ púpọ̀ púpọ̀ ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó fi dídé bẹ̀ kó fi dẹ̀bùn fún gbogbo àwa mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá wa kó sì fún wa lẹ́sìn rẹ̀ pé lọ́nà tí ó gbà yọ́nú sí wa ọlọ́run ẹlẹ́dàá wa kó gbàdọ̀ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الصفة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله